ìyàwó tèmi ó kú ọ̀túnla tó máa bí ìwọ ni mo pa àgbọ̀n rí ìgbà míì ó lè ṣeéṣe ká bá àwọn àjọ̀nù pàdé tó tún yàtọ̀ sí ẹran tí à ń wá a lè wọ gbòmí ó jẹ́ pé àwọn ẹran kéékèèké la máa rí a lè lè dẹnu gbòmí kárí ẹran tó máa tiẹ̀ mú ẹ̀rù bà àwa tá a jẹ́ òun ló dẹ gangan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọdẹ kì í ṣọdẹ hmm. ọdẹ kò dẹ gbọ́dọ̀ ṣe ọdẹ so ibi tó bá nira ń bọ́ ọmọkùnrin gbogbo ẹran bó ṣe hùn kó le tó tí ó bá fojú di ọlọ́dẹ á faragbọ́ta dípò wípé ọlọ́dẹ máa mú wálé ó máa pa ó di jíjẹ ó ti di jíjẹ nìyẹn ojú ẹran òun ni ọlọ́dẹ máa ń wò tó fi ń yìnbọn sí ẹran. kò ṣe pé ẹ̀kọ́ máa yìnbọn gbá o. rárá o rárá o èṣù ò gbọ́dọ̀ sọlọ́dẹ kó lọ yin ìbọn látẹ́gùn <laughs> ìdí àdìtúmọ̀ ni wípé kọ́lọ̀ tí ojú ẹran yẹn bá mú wá sí iná tí a gbèrú hmm, la fi máa dá oríṣi ẹran tó jẹ mọ́ bóyá ìwújù ni o bóyá ìgalà ni o bóyá ẹtu ni o bóyá èsùwó ni o bóyá àgbọ̀nrín ni o ẹ̀kọ́ yẹn àtúmọ̀ àkọ́ àwọn ọmọ lẹ́yìn tiwa wọ́n máa fi dá ojú mọ̀ tó bá ti rí ojú yẹn wọn àmọ́ ru ẹran tó jẹ́ ah. àìmọye oríṣiríṣi ìpèníjà láti bá pàdé hmm. tí ó dẹ̀ jẹ́ wípé ọlọ́run ọba òun ló ń pè wá borí láti lè rí pé kò lọ kò padà wọlé wá kàn kí ẹ káàbọ̀ ń lo gbọ́dọ̀ sàpárà mú ẹ̀ bíyàwó èèyàn bá lóyún sínú ó ṣòro ẹran ṣòro láti pa bí irú àwọn ẹran kéékèèké kan bóyá náà tó kété wọ́n ń pè ní ìkì. ìkì ẹran ìkì. ẹran ìkì ìyàwó tèmi ó kú ọ̀túnla tó máa bí ìwọ ni mo pa àgbọ̀n rí. bàtùkú mo kọ́kọ́ rí mo yẹwọ́ fún mo yẹwọ́ fún mo kọ́kọ́ lọ síbẹ̀síbẹ̀ nígbà tí màá ní àfọ̀ ìmọ̀ ẹ̀. ẹ ti pàdé ẹ àlọ́dà wa mi mo tún wá ah ẹran ni mò ń wá káàkiri náà ní ìbá ti àwọn àjọ̀nù wípé kìnnì kan bá pa ẹran. ẹ bá rọ́bọ̀ bò fúà. o ní lọ bá di mi lọ́wọ́ mo dá lóhùn ó rọ èmi náà mọ́ mo fi bò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo dẹ́ ṣẹ́gun ẹ̀ hmm. mo pa bẹ́ẹ̀ tí n bá ti mo délé mi sọ anything. ọdẹ kì í jalè hmm. ọdẹ kì í mú kan mọ́kan ọdẹ kì í fìyàn sínú kájọ máa gbébọn kájọ máa lọ sínú ìgbẹ́ àgbọ̀dọ̀ jọ ní ìkùnsínú. torógun lẹjọ ń bá ṣe oṣogun ikú ẹran oṣogun ikú ẹran oṣogun rè. ẹran akú èèyàn àbọ̀ ní àtètèkọ́ṣe nígbà tí aláyé ti dáyé ni a ti bá iṣẹ́ ọdẹ ṣíṣe lọ́wọ́ àwọn baba ńlá wa. so iṣẹ́ ọdẹ yẹn kò torí ẹ̀ parun nígbà tí àwọn baba wa kú bìkọ́sí àwa náà á sún mọ́ wọn a rí bí wọ́n ṣe ṣe àárín ẹ̀dẹ̀fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ ọwọ́ akọ́ wa ní iṣẹ́ ọdẹ yẹn débi tó làmìlàaka débi tí ọba ṣe ń lọ sóko ọdẹ àti lọ́sàn-án àti lálẹ́ a máa ń tẹ̀lé wọn a máa ń wo ìṣesí wọn nínú ìgbẹ́ bí wọ́n ti ṣe ń yin ìbọn àti bí ajá tó bá ń lé ẹran bọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn tán dẹ̀ máa yìnbọn wọn máa èèmù ẹran yẹn tán dẹ̀ máa pa tí ìbọn kò fi ní ba ẹnì kankan nínú àwọn èèyàn tí wọ́n lọ a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn láti bẹ̀ oríṣiríṣi irú ẹran la máa ń bá pàdé nínú igbó a lè wọgbó mi ó jẹ́ pé àwọn ẹran kéékèèké la máa rí a lè lè dẹnu gbó mi kárí ẹran tó máa ti mú ẹ̀rù bà àwa tá a jẹ olóde gangan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọdẹ kì í ṣọdẹ hmm. ọdẹ kò dẹ gbọ́dọ̀ ṣe ọdẹ hmm. dandan ọdẹ kì í ṣe ọdẹ ọdẹ ọdẹ gbọ́dọ̀ ṣe ọdẹ. Hmm. rárá àti rárá so ibi tó bá nílà ń bọ́ ọmọkùnrin gbogbo ẹran bó ṣe wù kó lè tó tí ó bá fojú di ọlọ́dẹ á faragbọ́ta dépò wípé ọlọ́dẹ máa mú wálé ó máa pa ó di jíjẹ ó ti di jíjẹ nìyẹn so adẹ̀lẹ́pàdé ejò nígbà míì ẹran ejò náà ẹran jíjẹ ni kò sẹ́ran tọ́lọ́dẹ ò lè pa títí kiri títí kẹfọ títí kan àgbàmúrèrè àjànàkú ó ní oríṣiríṣi ẹran tọ́dẹ̀ bá ti bá nu igbó òun ní pípa so ó wá kù sí bí àwọn tí ó wà lẹ́yìn wa bí wọ́n ṣe ń kọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń mọ orúkọ ẹran lóríṣiríṣi kò tó ìbára pa sílẹ̀ ẹlẹ́ni kò ní mú orúkọ yẹn àwa la máa sọ pé orúkọ báyìí lẹ́ran eléyìí ń jẹ́ orúkọ báyìí lẹ̀rọ eléyìí ń yẹ ṣùgbọ́n ní kúkúrú kọ́ máa gbẹ̀rọ wa lásìkò ẹ̀kọ́ dẹ́ ó pọ̀ gan-an lóríṣiríṣi àti wípé oríṣiríṣi ìbò òun lọ́dẹ máa ń wọ̀ tọ̀sán la sọ yẹn tóoru àti máa gbéná lálẹ́ à ń lọ kó dẹ̀ dàgò mẹ́fà àrọ̀ ọjọ́ kejì láti òru kàtòrí láti alẹ́ nígbà dàgò méje alẹ́ ó tún dàgò mẹ́fà àrọ̀ ọjọ́ kejì kàtó dé oríṣiríṣi ẹran la máa ń bá pàdé ojú ẹran òun ni ọlọ́dẹ máa ń wò tó fi ń yìnbọn sí ẹran. kò ṣe pé ẹ̀kan máa yìnbọn gbá o. rárá o rárá o èṣù o gbọ́dọ̀ sọlọ́dẹ kó lọ yìnbọn látẹ́gùn <laughs> ìdí àdìtúmọ̀ ni wípé kọ́lọ̀ tí ojú ẹran yẹn bá mú wá sí iná tí a mm. la fi máa dá oríṣi ẹran tó jẹ mọ́ mm. bóyá ìwúdù ni o bóyá ìgalà ni o bóyá ẹtu ni o bóyá èsùwó ni o bóyá àgbọ̀nrín ni o ẹ̀kọ́ yẹn àti wọ́n máa kọ́ àwọn ọmọ lẹ́yìn ti wa wọ́n máa fi dá ojú mọ̀ tọ́ bá ti rí ojú yẹn wọ́n á mọ̀ ru ẹran tó jẹ́. ẹ ṣe ẹ ṣe dáàdi wa ohun tí mo tún wá fẹ́ béèrè tí mo fẹ́ kí ẹ bá wa yọ̀nà náà ni wípé ǹjẹ́ ó ní ìpèníjà kan tí ẹ ti bá pàdé rí nínú igbó báwo ni ẹ ṣe borí ìpèníjà yẹn. àìmọye oríṣiríṣi ìpèníjà láti bá pàdé hmm. tí ó dẹ̀ jẹ́ wípé ọlọ́run ọba òun ló ń gbé wa borí torí wípé ní ìgbà míì gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú tábà gbé náà tábà ń lọ ṣíṣí tábà ti ṣí lórí ìdúró wa ọ̀nà tí a máa rìn yẹn nínú ìgbẹ́ a lè finá wò tóró tó bá ti move o ò lè finá wo ọ̀nà yẹn mọ́ hmm. left and right ni náà dẹ yẹn o gbọ́dọ̀ máa wo because ojú ẹran láńwá nínú gbogbo kì í ṣe pọ̀ wọn ẹran yẹn rírìn wọn máa dúró wọn máa dọ́jú bí kan sáà tí wọn kò lọ́dẹ ń bọ̀. bó o débi pé tó o bá ti ń gbé ẹsẹ̀ ó ní bó ṣe máa gbé tó o ní tẹ igi sẹ́tẹ̀ nǹkan kọṣẹ́ a lè tẹ ejò mi mọ́lẹ̀ ní ìgbà tí a bá tẹ̀ mọ́lẹ̀ tó bá ṣe fùkọ̀ lẹ́sẹ̀ wa la máa mọ̀ pé ejò ní bàbá gbéná sí a máa pa ìmí ìdẹ máa ń lọ náà because a ò mọ̀ ṣùgbọ́n gbogbo wọn yẹn ọlọ́dẹ tó bá máa jáde inú ilé ẹ̀ kò tó wọgbó gbọ́dọ̀ dára ẹ̀ lójú hmm. gbogbo àwọn nǹkan ìpèníjà yẹn ńlọlọ́dẹ tó gbọ́dọ̀ ní lára tó máa mú bọ ní. ìgbà míì ó lè ṣeéṣe ká bá àwọn àjọ̀nú pàdé tó tún yàtọ̀ sí ẹran tí à ń wá ọ̀nà wo la lè fi ṣẹ́gun àwọn kìíní ọ̀dẹ̀ lọ́dẹ ó ti gbọ́dọ̀ di gbogbo ẹ̀kọ́ tó jáde ńlé o ti gbọ́dọ̀ dìbọn rà. ìyẹn ni wípé kò ń ṣe wípé ìbọn nìkan lẹ̀ ń mú lọ sóko ọdẹ pé à ah, tí ẹnà ọmọkùn fẹ́ lọ pa kò ń ṣèbọn nìkan. ìbọn nìkan kọ́ o ah, ìbọn nìkan kọ́ o àfi kí ọlọ́dẹ gbọgbọgbọ kó sa kìtìmọ́pá kó sọ kìtìmọ́pá nítorí wípé ìwọ tó fi lé ẹ tó ń lọ núgbó láti wẹ́ràn lọ ó yẹ kó o ti mọ̀ wípé àìmọye oríṣiríṣi nǹkan lọ́ọ̀ ló máa bá pàdé láti lè rí pé kò ń lọ kò padà wọlé wá kàn kí ẹ káàbọ̀ ń lo gbọ́dọ̀ sàpárà mú ẹ̀ tó ti yé ń sìn ọwọ́ gbọ́dọ̀ borí ọlọ́dẹ nínú igbó ọlọ́dẹ gbọ́dọ̀ hùwà bí ẹni pé ẹnìkan ọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n hmm. ọdẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ hmm, bẹ́ẹ̀ gan-an olùwà ṣe ó dẹ̀ dípẹ́ndì lórí oríṣiríṣi ẹran tí ọlọ́dẹ ń pa tí yọ máa sọ pé bí ìyàwó èèyàn bá wà nínú oyún tàbí wípé bákan bẹ́ẹ̀ ló ṣe rí ìdẹ́rùbà ń ló sóòpọ̀ jù nínú ọ̀rọ̀ tó ń sọ gẹ́gẹ́ bí àwọn bàbá wa wọ́n ti ṣe fi ń dẹ́rù ba àwọn ọmọdé ń gbà tá à ń kọ́ṣẹ́ lẹ́yìn wọn. ìtọ́jú òótọ́ ó pọ̀ níbẹ̀ bí èèyàn bá lóyún sínú ó ṣòro ẹran ṣòro láti pa bí irú àwọn ẹran kéékèèké kan bóyá náà tó kété wọ́n ń pè ní ìkì. ìkì ẹran ìkì. ẹran ìkì ó ṣòro láti pa wọ́n dẹ̀ tó ń pè mí ní èsúwó. èsúwó. Hmm, ìyẹn ó tó bí iye ewúrẹ́ pupa báyìí ni wọ́n ó ṣòro láti pa hmm, bẹ́t kò sọ lọ́dẹ̀ tí kò lè pa ìyàwó tèmi ó kù ọ̀túnla tó máa bí òun ni mo pa àgbọ̀nrín gbàtùkú mo kọ́kọ́ rí mo yẹwọ́ fún mo yẹwọ́ fún mo kọ́kọ́ lọ síbẹ̀síbẹ̀ nígbà tí màá rin afọ ìmọ̀ ẹ̀ ẹ ti pàdé ẹ àlọ́dà wa mi ó tún wá à ah, ẹran ni mò ń wá káàkiri náà ní ìbá ti àwọn àjọ̀nù wípé kinní kan bá pa ẹran. ẹ bá rọ́bọ̀ bò fúà. o ní lọ bá di mi lọ́wọ́ mo dá lóhùn ó rọ èmi náà mọ́ mo fi bò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo dẹ́ṣẹ́gun ẹ̀ hmm. mo pàbẹ́ tí nígbà tí mo délé mi sọ anything mo gbé ẹran wá sí etí ilé àfa ẹran ya àṣe gbogbo ẹ̀ àwọn tó yẹ kí á há lẹ́ran àfún wọn lẹ́ran àtọkùnrin àtobìnrin gbogbo ètùtù tó yẹ ká ṣe àṣe so ìjọ kẹta nìyàwó mi bímọ. kò dẹ̀ fa ìdíwọ́ fún ọ. kò bí agbọ̀nrín bẹ́ẹ̀ ni hmm. kò bí èṣù hmm. kò dẹ̀ fa ìdíwọ́ kankan kódà ilé ló bí sí hmm. kò bí sí hospital dẹ́ni àlégbà nǹkan kò sí rántí ò lè pa olúbọ̀nbọ̀ tìrìbọ̀ ẹnu ayé lẹ́bọ̀ ọlọ́run má jẹ́ káyé náwọ́ nú ọ̀rọ̀ wa ní tó ṣẹlẹ̀ kò sẹ́ran sọ́lọ́dẹ ò lè pa o. oṣogun ikú ẹran ikú ẹran oṣogun rẹ ẹran kú èèyàn àpò gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè. bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ ọdẹ nẹ́kọ̀ọ́ èèyàn kan lè di láàárọ̀ fún àpẹẹrẹ kéèyàn má kọ driving. Hmm, kó wọn náà fẹ́ wa mọ́tò kó náà fẹ́ wa mọ́tò. bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe. Hmm. àfi kó kọ. tó lè mọ̀ wá. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọdẹ náà ṣe rí gẹ́gẹ́ bí wọn bàbá mi ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ẹ̀dùn ṣe rí iṣẹ́ ọdẹ ní ẹ̀kọ́ bàbá ṣe sọ síwájú lẹ́ẹ̀kan ọdẹ kì í ṣọdẹ hmm. ọdẹ kì í ṣọdẹ èèyàn tó fẹ́ kúrò nílé lálẹ́ òun nìkan ṣoṣo tó fẹ́ lọ sínú igbó gbòòrò ọgbọ́dọ̀ gbòjú lébọn nìkan ṣo gẹ́gẹ́ bí nílẹ̀ Yorùbá tọ́dẹ bá dé inú gbẹ̀ tó bá tanná ó ṣe kó má wọ́pọ̀ jò wà nílẹ̀ ó lè tẹ ejò mọ́lẹ̀ kejì ọmọ tẹ wàhálà tó mọ kó tí o bá tẹjọ mọlẹ ejò gbọ́dọ̀ géèyàn jẹ bọ tẹjọ ní gbọ́dọ̀ jẹ hmm. so ọgbọ́n àwọn baba nìyẹn so yẹn ni wọn fẹ́ sọ pé ọdẹ kì í ṣọdẹ ọdẹ kì í ṣọdẹ. ẹ ṣe so báyìí yẹn ṣe rí mi. <coughs> bàbá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo wá rí ọgbọ́n kan kọ́ nínú ọ̀rọ̀ tó sọ kí ni ìdí pàtàkì tí ọdẹ ṣe máa ń lọ ṣọdẹ pẹ̀lú ajá lọ́wọ́. ọdẹ pé ọ̀nà méjìlá ń gbà ṣọdẹ hmm. ọdẹ òru ọ̀tọ̀ ọdẹ ọ̀sán ọ̀tọ̀ ọdẹ ọ̀sán ọ̀nàdẹ ní láti lu ajá pẹ̀lú ẹ̀ torí a máa ní àwọn ọ̀kan tí wọ́n máa di ajá yẹn sínú ìgbẹ́ àwa tá a gbé mọ dání a máa lọ sọ̀rọ̀ àǹdí igbó yẹn igbó yẹn so débi kótó yẹn bá fẹ́ escape kò má escape tó bá ń bọ̀ a bọ̀ sí ọwọ́ ọdẹ tá a gbé mọ dání. ìdí nìyẹn tí ọdẹ ṣe máa ń mú ajá dání ajá so ajá yẹn wá nìyí ajá máa ru ẹran nígbẹ̀ni oh. a so kíní kan máa ń so mọ́ odu hmm so tájá bá ti wọnú gbẹ kí ni ọmọ máa mi gbóró gbóró gbóró gbóró tí ajá bá ti ń bá ajá bá ń lé ẹran bọ̀ ọdẹ tó wà mí á mọ̀ pé ajá ń bọ̀ tí ẹran náà bá ń gbọ́ ogboro gborogboro odò ajá yẹn a mọ̀ pé nǹkan kan ti wọnú gbẹ òun a máa fẹ́ sá lọ bẹ̀tì kíkí ní yẹn ṣe àdáni mọ̀ pé ajá ló ń bọ̀ yẹn kìkì ń ṣe ẹran. eléyìí ló máa fún yín ní àǹfààní láti má yìnbọn lu ajá tó jẹ́ pé ẹran ni ẹ ó yìnbọn lu. ìwọ wà ń deṣe ọdẹ èèyàn tí ó bá pa ìwọ yẹn mọ́ òun ló máa rìn dọ̀tí so ṣẹ́rí àwọn ọmọdé sìn gbogbo wa a ò pa ìwò mọ́ hmm. gẹ́gẹ́ bí òde a ṣe bá òde láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àpò ìwò mọ́ ṣòtì àwọn bàbá dẹ̀ ní pé olè oyè kì í pààyàn olè ló máa ń pààyàn so bẹ́ẹ̀ ni ìwọ náà eh, èèwọ̀ kì í pààyàn èèwọ̀ máa ń pọ́yàn láṣọ ni hmm. tọmọdé bá ọmọdé kò gbọ́dọ̀ ṣe ohun tó kù jẹ káàtó fún àpẹẹrẹ nísìnyí ọdẹ gbọ́dọ̀ máa lọ sínú ìgbẹ́ lálẹ́ pápẹ́ mú ẹran kọ́dé wá dúró ó wá yọ ẹran lójú pápẹ́. tí òun ṣe òun ló pápẹ́ hmm. kódà táwọn yorùbá yìí tí ì kú ẹ̀tọ́ ọdẹ láti pa ẹran yẹn síbẹ̀ ni kẹ́ni tó nílé bá ń bẹ̀ tẹ́ni ẹ bá ti yìnbọn tẹ́ni ẹ bá ti yìnbọn ó ní kòrò fọ́ta kan á fi lórí ẹran yẹn hmm. tí tó ní pápẹ́ bá débẹ̀ lọ́jọ́ kejì ọdẹ ló bá wọn dùn sí òde ẹ. ó lè má mọ ọdẹ yẹn. ó lè má mọ ọdẹ yẹn. wàá ti mọ̀ wípé ọdẹ ẹgbẹ́ òun ló ràn òun lọ́wọ́. Hmm but kéèyàn wá débẹ̀ kó o lu ẹran yẹn pa kó o wá gbé kó o máa gbé lọlé èèwọ̀ ni wọn kì í ṣe ojegun mọyán ojegun mọyán so ilẹ̀ káàró jíire ilẹ̀ káàró jíire ilẹ̀ yorùbá nínú ọdẹ wọn kì í ṣe bẹ́ẹ̀ ọdẹ kì í jalè ọdẹ kì í mú kan mọ́kan ọdẹ kì í fìyàn sínú kájọ máa gbébọn kájọ máa lọ sínú ìgbẹ́ àgbọ̀jọ̀jọ ní ìkùnsínú. torógun lẹjọ ń bá ṣe so bọ́rọ̀ ọ̀dẹ ṣe rí nìyẹn bọ́rọ̀ ọ̀dẹ ṣe rí nìyẹn. ẹ ẹ ṣe ẹ dáàdi wa bí ọgbọ́n ọmọdé tèmi ẹ mo tún máa ń rí gbọ́ wípé wọ́n á ní wípé Ògún ó fẹ́ràn omi púpọ̀ kí ni ìdí àti túmọ̀ tó fi jẹ́ wípé wọ́n á máa ní wípé ẹ kí wọ́n máa da omi sí orí Ògún kí ló fà á báwo ló ṣe tan mọ́ ti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá báwo ló ṣe jẹ́. ẹni tí ò bá mọ Mm. nǹkan tó bá béèrè ó ń fẹ́ di ẹ̀ gbọ́ ni mm. tútù làárọ̀ dẹ mm. tútù làárọ̀ bàbá tútù ni à ń bá ògún tí a bá máa bọ̀gún iṣu èèwọ̀ eh, ẹ̀yàn ọkà ẹ̀sùn iṣu epo ọtí omi la máa fún ẹ̀rọ ni ọlọ́run ò ní jẹ́ kó nira fún wa máriwo a máa súnmọ́dì oògùn máriwo yẹn ló ń ṣaṣọ oògùn yàlàyàlà ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. ìhun tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé kò sí bá a ṣe máa bọ̀gùn tí a ní ta omi àti ọtí àti epo sílẹ̀ ìṣẹ̀ǹbáyé ni. ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe òun ni a ò dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ ṣùtì ìdánilójú ti wà wípé èròjà ẹsẹ̀ oògùn ó ti pé òun nìyẹn kó tó di wípé a máa ṣe ohun gbogbo gbogbo tá a dẹ̀ ń wo yìí tá à ń yíyẹ hmm, kò máa ń bínú hmm. ṣùgbọ́n kò fẹ́ èké o kò fẹ́ ọ̀dàlẹ̀. ògùn ò fẹ́ èké kò fẹ́ ọ̀dàlẹ̀. kò fẹ́ ọ̀dàlẹ̀. Hmm, ohun gbogbo ló ṣe tògùn òsè tògùn òsè rárá ká ṣọ́ra gidigidi gbogbo àwa tí a jẹ́ ọmọ wẹ́wẹ́ tí a ń fẹ́ wo àwòkọ́ṣe láàrin àwọn àgbà tó jẹ́ ọdẹ ká máa sọ bí wọ́n ṣe ń ṣe ká máa sọ èèwọ̀ ní tó yẹ ká ṣe ní tí ò yẹ ká ṣe ká máa fojú sí i nítorí wípé ìjọba kan ò ń bọ̀ níjọ́ kan tó máa kàn wọ́n náà hmm. ní tó bá fojú sí òun ni wọ́n máa mọ̀ hmm. ìdí àti ó pọ̀ lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ o ṣùgbọ́n èyí tó bá ń kàn ìgbésẹ̀ tó bá ń kàn á máa dá wọn. ẹ ṣe dádì wa ìbéèrè tí ó máa jẹ́ ìbéèrè tí a máa fi káàdì ẹ̀ ńlẹ̀ pátápátá òun ni wípé ǹjẹ́ ẹni tí a bí ní ìbí wípé bóyá ọdẹ ló bí àbí tó jẹ́ wípé bóyá kò ń ṣèdílé ọdẹ ló ti wá àbí tó jẹ́ wípé bóyá ìran ò tiẹ̀ tán mọ́ ìran ọdẹ rárá bí irú èmi bá ǹjẹ́ mo lè jí pé à mo fẹ́ ṣiṣẹ́ ọdẹ o. ìbéèrè yẹn ìrọ̀rùn ó yí sí láti dáhùn ẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe jókòó èmi nìkan kọ́ ni bàbá mi bí ṣùgbọ́n nígbà tí mo wo àwòkọ́ṣe àwọn ọdẹ yẹn lọ́dẹ tí wùmí ṣe láti kékeré ok primary school ni mo wà tí mo ti ń yìnbọn tí mo ti kọ́ ẹ̀kọ́ yẹn àwọn tí ó wá tẹ̀lé mi àti irú ẹ̀gbọ́n mi gangan ó tún jẹ́ àwòkọ́ṣe bí mo ṣe ń ṣe ló jẹ́ kí wọ́n náà yà sí wọn ò yà sí tẹ́lẹ̀ ṣùgbọ́n. Okay mo jẹ́ ẹnìkan tó farabalẹ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ ọdẹyẹ ó dùn ṣe pọ̀ ẹni tí wọn bì síṣẹ́ òde rárá tí kì í ṣe ìdílé ọlọ́dẹ tó bá ti wù lẹ́mìí láti ṣe tó bá ti súnmọ́ ìkan nínú àwọn àgbà ọdẹyẹ tó bá sọ̀rọ̀ ọ̀nà tó dájú ní wọ́n á ti wí pé o máa kọ́ ẹ̀kọ́ yẹn and then nínú kékeré tó ti ń kọ́ ẹ̀kọ́ yẹn tí wọ́n bá wo ìfarabalẹ̀ sí láàrin wọn ó tún ń jẹ́ kí ọmọdé di àgbàlagbà. àti ìfaradà. àti ìfaradà nítorí pé bọ́n ṣe ń jáde lóru yẹn ó máa máa tẹ̀lé wọn jáde because sọ́mọ àgbà ọdẹ yẹn bá ń pa ẹran irú wọn ló máa máa rù ẹni ọdẹ tó pa ẹran kò lè gbèrú kó tó máa ṣọdẹ mi àwọn ọmọ tó bá lọ yẹn ló máa gbé ẹran yẹn sápò tó máa máa rù ènìyàn ó lọ ọ̀la ó lọ ọ̀túnla ó lọ tí wàá dẹ̀ ń di àwùjọ ọdẹ tó bá ń ṣe ìpàdé ní mítìn irú ọmọ bẹ́ẹ̀ ọmọ máa ro lágbára gẹ́gẹ́ bíi ti ìbílẹ̀ ìhun táwọn àgbà náà ń lò. màá jẹ jíjẹ á tún máa lálílá fún <laughs> èmi náà já lọ́rọ́ apá bẹ̀rẹ̀ díẹ̀. <laughs> ó ṣe rí bẹ́ẹ̀ o yẹn irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹn lọ́ farabalẹ̀ láti kọ́ṣẹ́ òde ẹ̀mí wọn náà tún wá yí nípo wípé a kò sí máa dé lóru tí lóun ní mọ́ bá ìsùnmọ́ àgbà òun ló jẹ́ bẹ́ẹ̀. Hmm ó yí sí gan lẹ́ni tó ọ̀dẹ̀ sì dì ṣe ìdílé ọlọ́dẹ tó bá fẹ́ ṣe ọdẹ ó dára púpọ̀ láti ṣe tá a bá ti farabalẹ̀ tó dùn ṣe gan ni. orúkọ mi ni Isiaka tí mò ń jẹ́ Ògúnmúyìwá. ó ṣògo ikú ẹran ó ṣògo ikú ẹran ó ṣògo rè ẹran kú èèyàn bọ̀. orúkọ èmi ni Chief Ajade Àyìnlá Babalọlá. ẹ ṣe dádì wa ẹ̀yin aráalé òun ni ẹ ti gbọ́ yẹn nítorí wípé ìmọ̀ ò kọ́gbọ́n nítorí ẹ̀ la ṣe tọ̀ àwọn àgbà wá láti lè jẹ́ kí wọ́n yẹ̀nàna iṣẹ́ ọ̀rọ̀ lórí iṣẹ́ ọdẹ fún wa fún ẹ̀yin tí ẹ bá dẹ̀ tún ní ìbéèrè tí ẹ tún fẹ́ béèrè ẹ lè kàn sí wa lórí ìkànnì yìí a máa bá yín tọ̀ àwọn bàbá lọ láti lè jẹ́ kí a fún yín ní èsì ìbéèrè yín ní orí ẹ̀ nítorí pé ọlọ́gbọ́n ni wọ́n torí ẹ̀ ni àwa náà ṣe tọ ọlọ́gbọ́n wa mo dẹ̀ mọ̀ wípé pẹ̀lú nǹkan tí wọ́n ti bá wa sọ a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ẹ̀ ẹ ṣé ẹ̀yin dáàdi wa ọlọ́run á jẹ́ kí a rí yín bá ọlọ́run á jẹ́ kí àwa tí a jẹ́ ọmọlẹ́yìn yín náà ọlọ́run á jẹ́ kí ẹ á wúlò fún yín ẹ ọlọ́run ní ṣe àwa náà ní ẹlẹ́mìí kúkúrú bí ẹ̀yin náà ṣe dàgbà ọlọ́run á jẹ́ kí àwa náà kí a tó ẹ ṣé gan a máa rí yín bá ẹ ṣé púpọ̀ sà.